Thank you. ṣebi tó ṣe sí ló ṣe sí. nǹkan bá ti bàjẹ́ ilé ọlá wù mí yéé o. ilé ọlá wù mí gbé. ṣùgbọ́n kan tó wà níbẹ̀ ni kò yé mi. bọ́tọ̀ wọn wọ́n á tọ́ ẹ dáadáa ò lè máa tọ́ mi mi ò fẹ́ wàhálà o pààyè ilé ọ̀la. mọ̀mọ̀jẹ́ ń ṣiṣẹ́ gbà sálágbàrò òmẹ́gò ti ṣe kó gbà báyìí iṣẹ́ ọkọ̀ ọmọ wá sí dírẹ́fà lẹ́gbàá mi fún kí n láti lọ́ọ́ máa kó bí olóbìn ìmọ̀lẹ́ tó nílé ọkọ rẹ̀ ni ẹlẹ́dàá mi ẹlẹ́yìn wà nílé ọkọ kí n lọ yọjú sí kí n mọ bí n ó ti sọ̀rọ̀ tólúwẹ̀ bá débẹ̀ ní ìsìn tọ́bọ̀ ńlẹ́lẹ́ tí ẹ̀ domi gbóná lé lórí olúwa ẹni gbogbo tòrótòró nù kọ́lọ̀ bá mi ọ̀sánù mọ̀jẹ̀ ń ṣiṣẹ́ gbà láyé mi orí ìyá mi sìn mí lọ́wọ́ ẹlẹ́dàá àwọn ọmọ mi mọ̀jẹ̀ ń ṣiṣẹ́ jẹ́ o mọ̀jẹ̀ ń ṣiṣẹ́ jẹ́ o ọba náà ní í sẹ́ ó du ọba kún. ọlọ́run máa bá wa wọ ọmọ yìí o ẹyin ilé ìwòsàn olówó wa so màá lè gbà yín lọ́wọ́ ọkọ mi á lè fún mi láyè kí n wá wò. sábì ah, ah. a máa ní wọ yìí irú ọ̀rọ̀ wo ló ń sọ lẹ́nu yìí ó lè gbà yín lọ́wọ́ ọkọ rẹ kó tó lọ́wọ́ ọmọ rẹ tí mo rò pé mo ti ń sọ fún ọ nísìn lónìí kí n jẹ́ omúborùn kọ́ yá. ẹ wò chief mi nílé tẹ̀lé yín ẹ̀yin náà ṣàmùpilẹ̀ ọkọ mo wà èèyàn dẹ̀ kí n kéré ìdí ẹ̀rù ẹ̀ máa sọ fọ́kọ mi nù. Ah, ọ̀rọ̀ rúùn wo ló ń sọ lẹ́nu yìí ṣé ọkọ tó fi ọmọ pálókù ni ó tó mú ọ ni àbí tí wọ́n fẹ́ sọ̀rọ̀ àyẹ̀dá gẹ́rẹ́ máa ń lọ ṣé ọmọ wo ló fẹ́ bí nìsísì tí ó tò lọ́ládé eh, bó ti ga tó àbí lọ́jọ́ orí. ẹ ṣe àlòkù mo jẹ́ lọ́dọ̀ yín bọ̀ tuntun ní mí lójú ọkọ mi ah. tó bá dìrọ̀lẹ́ máa wá wò. Ah, ẹ̀yin ẹ̀ pa mí bó lè jáde ẹlẹ́ni kan ṣe àlòkù àgùdà ọ̀dọ̀ọ̀dọ̀ gẹ̀ẹ́sì ọ̀dọ̀tún kíni táàní kíni tí ìbá ti pọ́kọ rẹ̀ náà ti ròjú ọpin ayé ọpin mọ̀ síta o àwa tá a jọ̀rọ̀ lára ẹ̀ gan-an alóòsù ah! ilé ọlá. ẹ kú jókòó. ẹ rà mọ sálẹ bèrè. ọládé ni mo bèrè. láti mọ. èmi ni mọ́mí lọ́ládé. Ah. ẹ jókòó mọ́. ṣé ẹ jọ̀ọ́ ta ló kọ àfẹ́sọ́nà inú ẹ̀yin méjèèjì wọ́n sí ọkọ àfẹ́sọ́lẹ̀ náà wà méjì mọ́. báwo lè ń ṣe wáá jẹ́ sí. ẹ̀gbọ́n ẹ̀ lajọ wọn. ẹ̀gbọ́n ẹ̀ ẹ̀mí ìpè ọmọ ṣífù lẹ́yìn méjèèjì náà. táwa ni mọ́mì yín nú àwọn ìyàwó ṣífù. ìyá ọ̀tọ̀ọ̀tọ̀ ló biwa. wa ọmọ sọ náà ti kúrò lọ́dọ̀ ṣífù. Can you imagine ẹ̀rí gbèsè ayé dáadé yìí ọlọ́run máa dúró tì yín. pẹ̀lẹ́ báwo lẹ ṣe gbọ́. chief náà ló wá sọ fún mi. ẹ wo ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ wọn o àwọn náà dúró tì mí látànà in fact wọ́n tún sùn. ìyá ẹ ṣe ẹyin ọkọ mi ọlọ́run máa dúró tì yín o ẹ ṣáájú ẹ má jà ẹ sọra yín dójúṣe ọ̀wọ̀ ṣe ti gbọ́ ẹ ṣe gan ẹ ṣe gan-an mi ẹ ṣe. Mm ilé mi ilé ilé mi. ẹ mo ṣe gan pàdé mo really appreciate tó ṣe fún mi gan àyínú ah, mi dùn gan inú mi dùn lọ. Ah, what are friends for. yes i'm so much happy here you know inú mi dùn yìí pé ta ṣe fẹ́ kó rí bẹ́ẹ̀ lórí. aṣọ ah, inú mi dùn gan. inú tèmi gan dùn. as in mo expect ẹ pé ọwọ́ yẹn. I don't know say if he gree for you I ah, swear. Akile de ah, èèyàn ni now. Ọlọ́run ah man. Èèyàn ni. Pàdé mi. You know as e be. Okay. Say mo ya wèrè tó bá ti di ọ̀rọ̀ owó. <laughs> Kí ló fà yẹn? Mi ò fowó báyàn ṣeré o. You know you know now. Eh, mo mọ mo mọ mo mọ ẹ náà. Mo lè pààyàn lórí ọ̀rọ̀ tó bá ti di olówó dé abẹ́ létí. Ah, kò tó yẹn náà kí ló dé kó tó yẹn pàdé náà ṣe rí in fact mo ti appreciate it tó ṣe but now let me now tell you something. okay. ṣùrí àdúrà tí wàá kan máa gbà fún mi ni pé kọ́lọ̀ máa sìn mí lọ kó dẹ̀ máa ṣe kíni kó máa sìn mí padà ṣé tó bá ti wá kán sẹ́nu àná ó yẹ kó máa kán sí wọn náà làpò náà ẹyin ò ṣe problem àbí jẹ́ ká ṣe báyìí. no be say i really trust you like that o. Eh. torí ọ̀gán ìyá owó àlọ́ <laughs> fi. kò tó yẹn kò tó yẹn kò tó yẹn jẹ́ ká ṣe báyìí. pàṣẹ mi ṣàgbọdọ̀ dín mo ṣá mọ̀ kò lè dín kò lè dín. mi ìfẹ́ gbọ́ pé wọ́n ti wọ́n ti. Eh, ẹ má wọrí sórí kí n fún un kó máa san sínú àkáǹtì. ó máa make sense. àánú máa jẹ ká ṣe bẹ́ẹ̀ máa jẹ ká ṣe bẹ́ẹ̀ yẹn máa jẹ ká ṣe bẹ́ẹ̀ bọ̀ kò sí wàhálà ah, mo really appreciate it. àwọn ajẹ́ kan ni. ṣe life tí wọ́n live yẹn ṣé kò touch tiwọn ni. òye nǹkan tẹ́ ẹ̀ sọ òye mi. imagine àmọ́ ah, mi lọ́ládé wọ́n mi lọ́ládé kò mọ̀ wá gbogbo stress wa kan ṣe fọ́lọ́run ni. Mm-hmm. ok yẹn lè rí àbí ẹjọ́ tó yọ lọ ṣé ẹ̀yin mọ mọ́mì mi àbẹ́ rò pé mo mọ mọ́mì tọ́dọ̀ yín. ẹ bọ kí ni ìwà ayé àìdá burúkú ni o tó bá jẹjẹ pé a lọ pàdé àwọn ìyá ìgboro táàbùrú lọ ṣẹlẹ̀ láàrin wa ṣọpẹ náà sẹǹsì ló gbé lè ṣá. ṣèbí mi máa ń sọ ń gbà ẹ máa support chief ẹ máa sọ pé nǹkan tó ń ṣe dáa abẹ́ kì í sọ bẹ́ẹ̀. yẹmi yẹmi náà dà pé mò sọ fún nǹkan tí chief ń ṣe dà bí ò dà mi kò fẹ́ ká máa sọ nǹkan tí ò dá ń pa chief náà ní nǹkan tó ń ṣẹlẹ̀ nìyẹn. mo gbọ́ mo gbọ́ so bọ̀ ṣé nǹkan tó wá ń ṣe ṣó dáa bọ báwo ló ṣe fi pé gbẹ̀yìn chief ṣe máa rí. so ìsìn ilẹ̀ ṣẹ̀ṣẹ̀ ń reason bí gbẹ̀yìn wọn ṣe máa rí àbí ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ ríro ń sìn ni. láyẹ̀mí gbẹ̀yìn chief ò lè dá o. gbẹ̀yìn ah, chief máa wọ̀ sí ẹ̀ ó máa bàjẹ́ gidi gan-an. ẹ̀ṣọ́ ẹ̀ṣọ́ ẹ̀ṣọ́. ẹ̀kú máa kó kúlù oṣù. ọkọ mi. kí ló tẹ ẹkọ chief sílẹ̀ kíkọ̀ tẹ kò wọ́n sílẹ̀ ló fìyà jẹ mí. ọkọ mi ọlọ́run ní fìyà jẹ ẹ́ mi ìkúkú rówó lọ́wọ́ chief kó tó di pé mo fẹ́ wọn ọmọ kékeré ara mi ni mí bọ́ chief rí àwọn òbí mi náà fi fẹ́ mi ìgbà tó dẹ̀ máa fẹ́ mi tán mi mọ̀ pé ilé olórogún ni ilé chief ṣùgbọ́n mi ní choice kí n fara dà ṣùgbọ́n nígbà tí mo tún wá gbọ́ nǹkan tí dókítà sọ fún mi ń pa ẹ̀. ẹ wo madam síkìlà ọmọdébí ẹ ṣe sí. àǹtí mi ẹ bẹ̀rẹ̀ gbogbo ti kó síkìlà ẹ dákun ṣé kìí ṣe sí ayé lélẹ́yìí. iṣẹ́ ayé bíi ti báwo ayé mà ní káàntì. madam iṣẹ́ ayé kọ́ ṣé rí àìkàwé wọn àti àìbìkítà wọn ló fà á. dókítà àìkàwé bíi ti báwo kò yé mi. ọ̀dà ẹ dákun kí lọ́nà àbáyọ. as ni wọ́n as lọ́kọ tó fẹ́ èyí ló fà á tí wọ́n fi bí ọmọ ss tó ń fòníkù fọ̀nàdé sẹ́ni tó bá tún wá wù wọ́n tó tún fẹ́ bí ọmọ mi ó ṣeé ṣe kán tún bí ss. Ah, nǹkan wá yan o ọ̀rọ̀ parí kí la wá fẹ́ ṣe báyìí. Ah, well ṣe rí ọ̀nà àbáyọ kan ṣoṣo wà wò ah. ni wípé tí wọ́n bá lè fi ọkọ wọn sílẹ̀ ìdí nìyí táwa fi máa ń gbà wọ́n nímọ̀ràn àwọn ọkọ àtìyàwó pé kí ẹ tó fẹ́ra yín ẹ wá sọ́dọ̀ wa kẹ́ ẹ ṣe àyẹ̀wò ẹ̀jẹ̀ èyí la máa fi mọ̀ bóyá wọ́n lè fẹ́ra wọn àbí wọn ò lè fẹ́ra wọn. Ah, nǹkan yan o àǹtí mi mo kékeré ara mi ah, wọ́n má ti ní kí fílẹ̀ ṣì fúnlẹ̀ màlẹ̀ sọ náà sọ yìí. kò sí nǹkan tá a fẹ́ ṣe sí o wọ́n ní ó fi ilẹ̀ náà ni o àǹtí mi ọmọ kékeré ara mi ṣé ìkọ̀kọ̀ ni màá ti máa jẹ ìsìn àsìkò yìí máa kọ̀kọ̀. a ah, nílò eléyìí rí o à ń dẹ́rù ìbọn lọ́rọ̀ ni ó ti ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ nu ó fi ilẹ̀ ni. àǹtí mi ọmọ tí n bá bí fẹ́lẹ̀ omi kí ni ìdánilójú pé kò ní máa ṣe bí lọ́la ní ṣe é ṣe. tó o bá ti rẹ́ni tó o fẹ́ fẹ́ á padà wá lọ sọ́dọ̀ dọ́tọ̀ wọ́n sì yàṣẹ̀wò fún wọn rẹ̀ bọ́ bá ti bára yín mọ́ tán nù. ó dà àǹtí mi kí wọ́n fẹ́ ṣe sọ̀rọ̀ lọ́la dé báyìí. Ah, ẹ gbà mí kí ló ṣe sọ̀rọ̀ lọ́la dé ṣèbí sífù lóbi èbó ní bàbẹ́ mm. fi lọ́la dé lẹ̀ fún bàbẹ́. olóhùn ní jẹ́ ọ̀rọ̀ ṣíìpù bó ṣe jẹ́ ilé ọlọ́mọ tó pọ̀ màmá fọmọ mi lẹ̀ ọlọ́run ní jẹ́. ẹ bá olómi nǹkan ẹ. mi lè fọmọ mi lẹ̀. ọ̀dà ìbọn bá ti wá rí báwọn ìwọ lọ bí ìwọ lọ́lọ́mọ bọ̀ wò ó bọ́ bá ti rẹ́ ń tán fẹ́fẹ́ ó sì mọmọ rẹ̀ náà dání. tí n bá ti fẹ́ fọkàn kan sí i ẹni tó máa fẹ́ mi pẹ̀lú bùkátà mi yóò fẹ́ mi tọmọtọmọ ni mi lè fọmọ tèmi lẹ̀. kò sí wàhálà ẹjọ lọmọ bá yí mẹ náà ni. ṣebí ẹ gbé mi dání lọ ni báwo mo tún ṣe wá padà sọ́dọ̀ chief ọkọ mi kò mi kí n gbé ẹ sílẹ̀ torí ẹ̀ náà mo ṣe gbé ẹ lọ ṣùgbọ́n èyí tí mo fẹ́ nígbà tí mo kúrò lè chief kí má purọ́ ó gbìyànjú fẹ́ oníkú fọ̀làdìrẹ ló ń ṣe ló fi sọ fún mi pé ọmọ tí mo bí fóun ò fóun ní wàhálà tó tó wọ̀ pé kí n gbé ẹ padà lọ fún bàbá ẹ má bínú sí mi ọkọ mi ṣàìsàn tó ń ṣe mí ṣe kò ní solution ni. ọkọ mi ò kúkú ní solution owó ní solution ọwọ́ bàbá ẹ̀ náà ní solution wà. ah ilé ọlá. ṣùgbọ́n ṣèf mo fẹ́ kẹ́ make sure pé ẹ ń ra oògùn ẹ̀ fún oògùn ògbúdọ̀ wọn. Ah, dókítà ní màá wo owó tí ń fi ránjẹ lé ah, ní tó máa wo owó tí ń fi rògùn lọ́tọ̀ mo lè yẹn fi dó ń gbèsè báyìí. Ah, ṣèf ọlọ́run á bo yẹn láṣẹ̀rẹ̀ prevention is better than cure ṣé ọmọ tó bá ń lo oògùn ẹ̀ déédéé tí oògùn ò bá wọn tó bá tiẹ̀ máa sick kò ní pọ̀ tó báyìí ti gbọ́ ọ ah nítorí bá ti dà sí ìlà gbọ́dá lẹ́yìn máa yẹn lọ ni ìlà ń dẹ̀lẹ́ ẹ̀ máa lọ wọ́wọ́ oògùn lọ́tọ̀. ọlọ́run bóyin láṣẹ ṣe. wọ́n dá lọ́wọ́ ẹ̀mọ́ kẹ́míìsì. wọ́n lọ́n dẹ̀ tún máa bá wa fún lálàáfíà ààrẹ máa yá. àmì ó àmì ó kó fún lálàáfíà kọ́ mọ́ ló mọ̀ ọ́nú mọ́ ní inú àgbàdo àgbà àbí lọ́lọ́gbọ̀n lọ́gbọ̀n lọ́gbọ̀n ah èmi lè pèsè díẹ̀ sẹ́mi mọ̀ọ́nù pa mi kó jù pa mi pé lílo lógo ó jí ni ìmọ̀ bí wọ́n ti kó tiẹ̀ àṣírí máa bù sá agbára Ọlọ́run. bá ṣìrí bá tẹ̀ ń gbó síbi ògùn náà lè máa bò sí mo tó ẹ ń dìmọ̀ sóò léyé yín èèyàn rí lùbọ́lé wọ́n tó di pé ọ̀ságẹ̀ fún ọ di pé wọ́n á sì wọ́n yọra ju nǹkan mí lọ wọ́n di pé wọ́n mú ọ̀rẹ́ náà lórí rẹ̀ sí èmi ń bá mu wà kéke dé ìbá ti jọ kérésì èmi èjì rẹ̀ sí. èèyàn bá máa wúwo gbọ́dọ̀ tọ̀. ṣé ìfẹ́ ẹ lè fi ìgbà tí ń wé ìgbà ta wà yìí. ògùn tẹ́ pé páálí rẹ̀ gán wọ́n ju ògùn tẹ́ yóò lò gángan lọ wọ́n sóògùn mi báyìí ó sì ti pìrì báyìí nígbà wọn bá yọkùn náà kókòrò nú ẹ báyìí màá ní síkí ní pálí gan òní yóò gbọ̀n wọn lọ́tọ̀ báyìí. <laughs> ẹ ṣe mo dúpẹ́ dókítà ẹ ṣe ọlọ́mọ ọwọ́ yìí sí àná. Ah. Ah, eh, wọ́n ah ẹ̀yin bọ́ta ni. ló sọ pé kẹ́ bọ́ síta. no no no no a rí i pé wọ́n fẹ́ sọ̀rọ̀ dáadé ní ká excuse wọn. ó ṣe ta ẹ dókítà náà ló pè mí ó lára ẹ ti yá ọyà ẹ lọ kó ẹrù ẹ kó ẹrù ẹ ẹ já mi lọ ẹ já mi lọ. pa o, ẹ̀rọ pa o. Ọ̀yà, ọmọ rẹ̀. sílẹ̀kùn kan ó ṣàléwá ìwú wa tó ń wuyì abiyamọ kì í ṣe bẹ́ẹ̀ o ó sì rírí ọmọ jẹ o ó jìnnà sọ́mọ rẹ o máa pè ní ìsìn o kọ́ máa pè kọ́ máa béèrè bí àlàáfíà rẹ̀ bá dé dúró ti gbọ́. pípè mi bò èmi kò tẹ̀ yọjú sílé lọ́la màá wá wò. gbọ́dọ̀ fẹ́ yọjú sí. ilé ọ̀dọ̀ yín. fún kí sọ fẹ́ wá dógùn lẹ́yìn ilé ọ̀dọ̀ mi ni. oògùn bíi bò ṣe fún. ṣàléwá kò sáàyè ẹ̀ adágbára yẹn sàn ó bojú wẹ̀yìn mo ní ò sáàyè ẹ̀ mo fún wa ọlá ìtọ́ bá ti pè kọ́ yọjú sí ọ̀ǹda àmọ́ pọ́ wọnú ilé mi wá ọjọ́ ọgbọ́n tí mo sọ fún ọ ládàradà òsì wo ṣẹṣẹ náà ń sọkàn tí ẹ fún mi. ṣé àgbà àwọn ọmọ lọ. sọ ọjà wèrè àwọn òye ẹ tí mo fi hàn ọ. ah kí ni má dọ̀ láàmú ná. àgbọn ìyá yín olóṣù olóúnjẹ yà kó o filẹ̀kùn tì mí ó ṣe gbọ́. lọ́wọ́ kí bọ́ọ̀nù ọkọ̀ fún mi kọ́ ọ sáná sọ́kọ̀. má bàa ń padé lọ sáná sọ́kọ̀ fún mi. ṣé ẹ bí sórin mẹ́ja ni ha ji e ẹ èwo ni hajj e gbogbo ọmọdé yomi máa dá ṣé báwọn ọkùnrin náà dì í ni obìnrin obìnrin yóò wà ní ọkọ̀ fọ́gbọ̀n ọdún kò ní ọmọ lọlé wọn yóò máa ọmọ lè kó ẹrù wù kí tó ah! yẹ fún mi òun kíkan kọ̀ mọ́lẹ̀ kí kíkí kò lójó ni. bóyá kí ni alábẹ́ ni ọ̀run alábẹ́ ni. kí ni alábẹ́ sáàsẹ̀ kiri pọ̀rí ọ̀nà ìwọ gan bóyá wọ̀ gbẹ́sẹ̀ lè kíkì mọ́lẹ̀ tá a mọ̀ pọ̀rí ọ̀nà. èrí tí abiyamọ náà nù èrí ní fọwọ́sì ní fọwọ́sì ní ju ọwọ́sì sọmọ rẹ̀ abiyamọ gidi lọ́yọ̀ ojú wọ́ méjèèjì sọmọ ẹ̀fẹ̀ fẹ́ pọ́ máa lọ lú èbó. orí ẹ̀ bẹ́ẹ̀ kú lọ́mọ ẹ̀ ní bọ̀rọ̀ ẹni ilẹ̀ lọ́ládé bó wà lára rẹ. bẹ́tà dé. ara ẹ bẹ́tà. àti ẹ̀dúpẹ́ kó lè sọ̀rọ̀. àbí kó wá jẹun díẹ̀ bóyá mo kù. mo fẹ́ sùn. oorun bíi ti bò ó ọmọ pé ohun àsùnjùn ìtumọ̀ kó wàhálà wa ni yóò mọ jẹ́ kí bá òun yàn ara rẹ̀ ọmọ ṣe sí ọ sí ọ yóò mọ rẹ̀ ọ. bẹ́ẹ̀ni. àmọ́ tó o bá jẹ nísìn okùnú lèèyàn fi gbé títa gbogbo oògùn tó ń lòun yóò lè ṣiṣẹ́ dáadáa. lọ́ládé jẹun wà á lè sun gbogbo oorun yìí papọ̀. ń gbọ́. àbí. ẹ jẹ́ kí n sùn mọ́mọ́ sùn ìwọ ọmọ yìí jẹun kí gbogbo oògùn tó ń lò lè ṣiṣẹ́ bọ́bá sì jẹun tán ó sì sùn ọ̀ya ìwọ lọ rè ṣètò jẹ ṣètò jẹ fún yọ̀ọ́ jẹ ní ìkùnlẹ̀ fúnra. láìpẹ́ ah, wọn lólówó oṣù tiẹ̀ tí ṣìfù fún wọn. èló ń tiẹ̀. Ah, ah. irú ìbéèrè wo nù ẹ ìbéèrè tó bí mi lèmi náà bí ọ padà èló wọn fún wọn. irú ìbéèrè wo ló wá fi ń béèrè ìbéèrè padà lọ́wọ́ tèmi. òbí mi èmi náà bí ọ ṣé bó sì dáǹtì ẹ. ó dà twenty thousand naira náà fún mi èló náà fún wọn. twenty thousand wọn fún ọ. bẹ́ẹ̀ni. mo bí mi ṣé mi àti ẹjọ gba sẹ́pọ̀ ọjọ́ kan náà ni. Hmm. so wúrà rò pé òun gbọ́n lójú ara àwọn báyìí láì mọ̀ wípé òun ló gọ̀ jù èmi tẹ́ pé mo gbọ́n gbọ́rọ̀gbọ́rọ̀ mo fi gbọ́n jù ọ lọ ten thousand ní ṣìfù fún mi mo yá parọ́ fún pé twenty thousand ni wọ́n fún mi òpònú òṣì ó rò pé òun lòún gbọ́n jù mí. ayé mà le o ẹsẹ̀ wo gan-an ni mo ṣe ṣèfù tí wọ́n fi fowó oṣù mi jẹ mí yà òfò olórí burúkú tó ṣe pé kò níṣẹ́ kankan tí ń ṣe nínú ilé ó fún twenty thousand èmi tí mo wá ń dáná fún gbogbo bí gbogbo èèyàn ṣe pọ̀ tó nulẹ̀ tó ṣe pé àfi bíi báràkì àwọn sọ́jà nulẹ̀ wa wà fún mi lówó ẹlẹ́dàá mi ò dá fún Yúsífù àbí bó lọ́bọ̀ ṣe sorí tí náà kí o ṣe. ẹwà ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ dákun ṣe é sí oṣù kan ni owó sí oṣù kan tí sífù kò fún ọ rìn báyìí. iná ni ìmọ̀kú wa ni wọ́n sọ bẹ́ẹ̀ ìmọ̀kú ibi ń ṣe ronú bẹ́ẹ̀ ni gbogbo iná ń ronú ẹ ti ẹ̀dúnná àti ẹ̀wà gbọ́ tẹni gbogbo ṣé ẹjọ́ kí ni wọ́n fẹ́ máa dá lérí gbogbo wa ni èmi tí mo tún á jẹ́ eléré òṣìṣẹ́ ó ṣe jẹ́ pé ten thousand náà ni sífù fún wa fóṣù kan fóṣù kan. Ah. gbogbo ìyá ní pẹ̀rẹ̀ lódù ẹ̀dá kò sípò ó yẹ kẹ́ ẹ bá ń dárò ara mi ẹ dákun tadisẹ rẹ lè túṣẹ mi nù ọgbà yìí ebi bàbá géko géko rè ṣé gbogbo gba wọn géko ni nítorí lè jùlù lẹ́ra sẹ́ wọn náà ni kí wọ́n fomi wẹ́ẹ̀tì fúláwà ẹ̀yin sì ní lẹ́yìn wọn ràn yín sẹ́ ṣé gbogbo gbà wọn ràn yín sẹ́ ni bí ẹ sì ràn yín sẹ́ one thousand ẹ̀ dàpọ̀ kan lọ́nà níjọ́ three hundred ibẹ̀ sí ń rége lára lára ọ̀gá nù èmi tó gbé lẹ́nu géètì báyìí ìyìn ní sùn ní wo ìyìn ní fojú kan orú báyìí àfi bí akọ pẹ́pẹ́ yẹ ẹ mọ̀ pé sẹ́ géètì lè ní bó ṣe gbọ́n tí n bá ń gbọ́ géètì lọ báyìí tí mò ń wọ́ ọ bí ìgbà tí yẹn ń gbé wéètì ni ọlọ́run ní sọ mi bí wọ́n bá ti wà fún yín tẹ́tẹ́. ẹgbẹ́ gbogbo ẹnu yín dà sọ́hùn ẹgbẹ́ gbogbo ẹnu yín dà sọ́hùn ibì kan náà lẹ́yìn mẹ́ta ìta sùn tẹ́ ẹ̀kọ́ rí sí tó ti yé yín ìwọ ọ̀rọ̀ ọ̀tọ̀ sí ọ o ṣé wọ́n tẹ́ yẹ pẹ́ẹ́nu géètì bí iná ló yọ ògò sí láì sàárọ̀ ọ̀dẹ̀nà tó ti yẹ nísìn dákò sọ fún mi ná ṣé gbogbo èèyàn ní wá bí èèyàn mélòó ní wà nù géètì sífù lè má gbàlejò mí láàrin ọ̀sẹ̀ méjì à ń sọ pé kínní ṣé bá a ṣe pọ̀ tó nílé gbogbo wa là ń lo káà ni yóò sì sọ ẹ̀ di gidi àti lọ àti ìbọn géètì lásán. ó yà mí lẹ́nu ìmọ̀ fọ́ sọ bẹ́ẹ̀. lẹ́sùn ká sí géètì ah. ló ń yẹra rẹ sí òjò géètì géètì tó lè sí fúnra ẹ̀ béèyàn bá débẹ̀. ó jẹ mí lè mọ. ẹ yà lẹ́nu remote gate wà. gbogbo kí kúkú jẹ yìí lójú ṣe lásìkò wọn mọ̀ pọ̀ wà wọn lẹ̀mí ọ̀gá wa. ẹ wò ẹ jẹ́ sọ fún yín kí gbogbo yín tó wá gbẹ̀mí oyin padà kẹ́ ẹ bẹ́ẹ̀ ṣe ń wò mí ẹ̀mí ọwọ́ mi lọ́wọ́ bẹ́ẹ̀ ni mo sọ fún Ògúnrẹ́ ẹ bá jọ wà nínú ọkọ̀ ni tí n bá ní búrẹ́kì fẹ́ẹ́lì tí mo gbọ́kọ̀ yọ ń jìyà tó di fírì ìjàgàdo mọ̀ ń dẹ́mi sífù sí torí ìlú yìí ebi ọmọ bá pa yìí tó ti yẹ èmi ló yẹ kí sífù ó pìtì èmi tó yẹ wọ́n pìtì rẹ̀. Ah! ilé ọlá. ka zobo tashin kunuwa ta a suna kai wanda nake so ta kai in dama a kwana kai na bi kare gudu na bi kunuwa ta so wallahi ta in dama a dakin ta kwana kai ah. dama a dakin ta kwana aboki ah. kí ló tó fi ń jó. Ah. kí tí ìwà àgbàjọ mọ́ mi lára. ẹ mo ní kí ló dé tó fi ń jó. inú tèmi adùn lèmi ṣe ń jó inú mi adùn ni. Ah. inú tiẹ̀ dùn ẹ kí ló ń dùn nù ẹ. Ah. èmi àgbà owó oṣù lónìí ni ọmúnú tèmi dùn ẹ tí ìfọ àti fún èmi ní owó ṣé kò tó kí èmi kí ó yọ kí èmi kí ó dùnnú ni. ọmọgbọ ẹ ni ó mọkùn owó tí ń inú jẹ ó ní wọn jíjó ẹlẹyà lárí ni o kà fún gbogbo etí wa sọ ìwà láì kò yé mi àmọ́ èmi ò ní interest. kéèyàn ó sì dẹ ẹnu ọ̀nà yín kó sì kànlẹ̀kùn káyé rẹ̀ ó fi bẹ́ẹ̀ bàjẹ́ sẹ́nu ọ̀nà. wọ́n á ti gbé bàbá dákú o ò ní sílẹ̀kùn kọ́ dáa. ẹ má bínú ọ̀nà méjì ni mo wà ní pàdé kan ní àsìpàdé lọ́ọ̀nì ìpàdé kẹ́lẹ́ dúró torí kí wọ́n mọ̀ dábàá mi kì í tó kú o èmi mo sọ̀rọ̀ lẹ̀ wọ́n máa fẹ́ mọ̀ sọ̀rọ̀ lé ní mo gbọ́ dúndún lẹ̀kùn. ṣé ìpàdé àwọn mínísítà ni irọ́ ẹbí àmọ́ pé mi àtàwọn mínísítà sọ̀rọ̀ mm. ìpàdé àwa ọmọlẹ́gbẹ̀mọ asòfin kékeré ni hmm, àwa sítáàfù náà gbà ẹ̀ àwa òṣìṣẹ́ ni à ń ṣe ìpàdé láàrin ara wa. ẹ̀yin òṣìṣẹ́ eh. ilẹ̀ ń ṣèpàdé eh. ẹ fẹ́ ìdásẹ́lẹ̀ nù. Ah, àwa ah, ẹgbẹ́ ìpín police station ní sẹ́ńtíà ẹ̀yẹ́ wọn bá ti sí police station báyìí ni wọ́n ti sọ kọ́kọ́rọ́ ọbẹ̀ ni ah, ọlọ́pàá ìdásẹ́lẹ̀ àlè <laughs> ìdásẹ́lẹ̀ tí àwọn ò ní pé agenda bíi mẹ́rin la gbé lọ Mm. but èyí tá à ń dábàá lọ́wọ́ lórí rẹ̀ ni bá ṣe ní ẹ̀kúnwó lórí owó oṣù àwa tún fẹ́ gba wardrobe allowance àti bá ṣe máa gba IOU tó fi jẹ́ pé kóṣù tó parí a lè gba IOU ní àwa ṣe mídìrí. <laughs> mo ti wá bí mo ti ẹ̀ ti sẹ́nu náà dá IOU ó rí nǹkan ṣé ìgbà tó wọ̀ sẹ́yìn wọ́n sọ fún ọ wípé wọ́n kàn bọ́ọ̀dù fún yín. ẹ má já lọ síbẹ̀ ilé ọlá ilé ọlá ẹ má já lọ. àfìyàwó tó lé ọgbọ́n ló gbà obìnrin kan o wàhálà kan ni obìnrin méjì wàhálà méjì ni wọ́n obìnrin mẹ́ta wàhálà di mẹ́ta obìnrin mẹ́rin wàhálà ti di mẹ́rin o. tóbìnrin lọ́rùn láyé wàhálà ògo ló ń pa láìsùn ọ̀tá àfọwọ́fà ni ò àyè ẹ bá já lọ.